ẹ ṣáà máa Miliki o lẹ́sọ̀lẹ́sọ̀ kó máa lọ ẹ ṣáà máa Miliki o fàájì ọ̀sán lètò tó gbòde ẹ ṣáà máa Miliki o ẹ̀yin tẹ́ ń gbètò ó yá ẹ sún mọ́ máa Miliki o akínyìn káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ní ọ̀sán tètè ní ẹ́ èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lẹ́ni ṣùgbọ́n ẹnì kejì mi máa fẹnu ara ẹ̀ jẹ́wọ́ gbàgbọ́ èmi máa sọ tèmi á sọ tiẹ̀ mo kí yín kàwé yín èèyàn mi tẹ̀ ń fojú àyẹ̀wò nílé gbogbo yín tẹ̀ ń fi etí tó dáa gbọ́ mi etí yín ò ní gbọ́ ibi etí tèmi náà ò dẹ̀ ní gbọ́ ibi ire ni tí yín máa máa gbọ́ abúlé tèmi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ire náà lè tutù ẹ̀ máa gbọ́ ní gbogbo ọjọ́ ó dáná èmi lẹ́yìn ẹni tẹ̀yìn tẹ fẹ́ràn sí tẹ́fẹ́ máa rí lójoojúmọ́ tẹ́fẹ́ máa gbọ́ lójoojúmọ́ èmi ni Adéníkẹ́ Anna Babatunde èmi láyà wọn lóńdó ẹ̀gìn èmi lọmọ wọn nílẹ̀ Ìjẹ̀ṣà ọmọ wa ọmọ ẹ̀kọ́ ọmọ ògidìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó gbéṣu lájọ obìnrin mi tó fi gúnyán jẹ omi kan wà lẹ́yìn ìkúlẹ̀lẹ̀ àbámi àjèjì kankan wọn bí iye ẹ̀dá kó fẹsẹ̀ wẹ̀ ńbẹ̀ nítorí pé kí ni tó bá wẹ̀sẹ̀ ńbẹ̀ á dẹni ẹbọ ni ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọmọ wa ẹ mọ débẹ̀ mo bí wọ ẹjọ́ ojú mi dojú ògì àbó rí ni <laughs> mo débẹ̀ mo bí wọ ẹ̀dì ìbàdí mi dídì ilẹ̀kẹ̀ ẹ̀sùn wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ èdè ìyẹ̀ṣà ẹyẹ lẹ́jẹ́ hmm, ayé ìgbà yẹn láyé ta wá ń sìn ah, Adéníkẹ́ ń jẹ kísà sí dòdò ah a máa fi ṣe pékeré a máa tún wá gé kékèké a máa blend ẹ̀ a tún wá rò lámàlà a wá mú ẹ̀fọ́ ebòlò tó da yéé ah oúnjẹ dé ah yé mi o à ń jẹ ọgọdẹ ọ̀gẹ̀dẹ̀ lára ẹ wò lẹ́yìn òde òní kò sí nǹkan tẹ́ ẹ lè fi ọ̀gẹ̀dẹ̀ ṣe ẹ lè fi pa owó ẹ lè fi ìfàyàmọ́ tó ní diabetes gan ó ṣiṣẹ́ gan ìtí ò pọn dáadáa tí ò tí pọn bẹ́ẹ̀ ni tó bá ti dúdú yẹn tó bá ti gé ìgbà míì kẹ̀rẹ́ wọ́n tún wá lè gé kí wọ́n á dín ata sí i ah, eh, oúnjẹ rèé o ah, ọ̀fun yín sí ẹ̀wọ̀n ẹni onítẹ̀mí wà mí lọ́wọ́ yà náà jẹ́ kọ́ mọ̀. ẹ wo ilé àwọn ìjẹ̀ṣà òṣèré ọmọ onílé obì ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀rẹ̀ ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ìjẹ̀ṣà tí ò rí di ìsáná ẹ̀rú ọwá ní bàbá oh my god ọmọ olóbì kan ọwọ́ ti wọ́ ọmọ olóbì kan ọwọ́ ti wọ́ èyí tó fẹ́ ni awọ̀ sápò ẹni mhm. èyí tí ò fẹ́ ni awọ̀ sínú gbọ́ ọmọ ẹranko aró mú jẹ ọlọ́run tẹ̀ ní kémi náà mo rí kí ilé yìí ah, ah. eléyìí ni mo rí kí wọ́n tọ̀wọ̀ sórí ìfàdí ọ̀sán lẹ́nu pẹ̀lú onítìyín ọ̀rẹ́ yín àbúrò yín èmi á máa sọ pé boyfriend àwọn kan mm. sugar daddy àwọn kan mm. crush àwọn kan mm bọ̀ bí àwọn kan ó yẹ kó ti yẹ mẹ́ Adéníyì Olúṣọlá ẹyinjú olódùmarè rere míremí dòredò ọba àwọn ọmọ abúlé the abulating king himself ojúlówó ọmọ oko hmm. tó dángájíá hmm. àwọn kan ń kí Ìjẹ̀ṣà èmi gan mọ lé mi. ìwọ ọ̀rẹ́ alágbàdo òde ọ̀gá pẹ́tẹ́ inú mi gègèlè lódò sọ̀yà sọ̀yà òde mi láàrin ìdí omi kò sí ní sẹ́sí ni lẹ́nu àwọn ọmọ olókùn sá mẹ́ta ọ̀dẹ ìbò ọkọ lọ́sẹ̀ ń gbẹ ọkọ ní mọ̀rọ̀rà ọkọ nígbà tó o mọ̀ gbòó kí ló wá mọ̀ rẹ sí àwọn ọ̀nà alábẹ́rẹ́ mẹ́ta òde ìgbòho ọ̀kọ́ṣẹ́ ọ̀kọ́tẹ́ ọkọ́ tó kúná fi ránṣẹ́ sọ̀mọ̀ àráyé lọ́rùn sóyè yín débẹ̀ ẹ mú wa káwọn sórí ètò fàájì ọ̀sán níbi tá a ti jọ máa fi ọ̀rọ̀ bu omi ọgbọ́n mu ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé òdu ni wa kì í ṣe àìmọ̀ fún lóko tí a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tẹlifíṣọ̀n tó ń gbé àṣà àti èdè Yorùbá lárugẹ tí entertainment ti bẹ̀ tó kán gbọ́ngbọ́n Orísun ọ̀gá ni wa tẹ́ ẹ bá wá ti dórí fàájì ọ̀sán Mm-hmm. Mm-hmm. ẹ wọlé kẹwẹ nu ọkọ náà ẹ wọlé kẹwẹ nu ẹ wọlé kẹwẹ nu ọkọ náà àyèwá dà náà ó yẹ kí ẹ sì mọ̀ pé a máa gbé wá fún yín lónìí ràbájì gan lẹ́nu tó dẹ̀ máa tó máa screen bówó ó máa skolokera tó máa òṣàmù àyèwá dà àyèwò sí mọ́. ọdún twenty twenty three yóò máa yàtọ̀ sí gbogbo ọdún tá a ti lò tẹ́lẹ̀ mo sọ mo ní ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí náà la fi máa parí ẹ̀ lọ́la wáìdù lókè láṣẹ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo fẹ́ kẹ́ pe àwọn ọmọdé súnmọ́ mhm. tòsí tó bá yẹ pé ibiṣẹ́ lẹ́yìn wà tẹ bá kò lè yẹ pìsìn kẹ̀kọ́ sétí tẹ mhm. máa fi gbádùn ṣayọ̀ lórí fàájì ọ̀sán tèmi ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé a máa ń bu omi ọgbọ́n wá fún wa ní gbogbo ìgbà èmi máa sọ pé ẹni tó bá mọ bó ṣe ń lọ ló máa ń bá ní ká lọ. bẹ́ẹ̀ ni eré náà ṣe máa ń sọ ní gbogbo ìgbà máa ń sọ pé à ní orí fàájì ọ̀sán kò ń ṣe pé ẹ̀kan máa ṣe fàájì nìkan o mm-hmm. ẹ máa kẹ́kọ̀ọ́ ẹ mm-hmm. máa kọ́gbọ́n ẹ mm-hmm. máa mòye ẹ máa tún kọ́ nǹkan tuntun tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí nítorí pé a máa mú lábalábalábalá ni a máa mú ẹmọtí máa ń sọ ọ máa bẹ́ sínú íńtánẹ́ẹ̀tì gìjà báyìí ni máa lọ wọ́ gbogbo ẹ̀ jáde wọ́n á kó fún yín lé ẹ̀yin ẹ máa bọ́rọ̀ ajé ti yín lọ ṣùgbọ́n èmi máa ṣiṣẹ́ yẹn fún yín kò tí yé yín ibo láyẹ̀ títí wá ń ṣe mo máa sọ fún yín pé tí òjò bá ń rọ̀ tíjì bá ń jà tátẹ́gùn bá ń fẹ́ kò lè gbórísun lọ Orísun TV náà ni ibẹ̀ la ah, kalẹ̀ sí ah hundred. bẹ́ẹ̀ fi ibẹ̀ láti kalẹ̀ sí nítorí pé wọ́n máa ṣànlọ títí ni kí ni mo máa ń sọ fún yín pé orí àpáta la kọ́lé sí kì í ṣe orí yan rárá láǹfààní àwọn. pápápá eh. kàgbéra kàgbéra eh. ọ̀hún pápápá eh. para rẹ̀ a máa ṣe aṣọ lójú ojú ọ̀gbágádí ọ̀gbágádí ẹ má sì kúrò bẹ́ẹ̀ àbọ̀ àti dè. iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. lórí ètò lẹ́gbẹ̀ẹ́ àbáyé máa wà tí rẹ́kọ̀dù ẹ̀yin tèmi ní ẹ̀wò lẹ́yìn tẹ́ mo ti sọ fún yín pé ètò ẹni yóò máa yàtọ̀ báwo ni òṣèṣe ṣe ní yàtọ̀ nígbà tó jẹ́ pé nǹkan tó ń fi oúnjẹ sí ẹnu wa tó ń faṣọ sí wa lára tó ń ṣe gbogbo ìwé táwọn ọmọ wa ń kọ́ nílé ìwé òun náà la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ kí la fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ lẹ́nu iṣẹ́ àgbẹ̀ pàtàkì iṣẹ́ àgbẹ̀ sí ọrọ̀ ajé wa hmm, nígbà tí a bá dárúkọ iṣẹ́ àgbẹ̀ gbogbo èèyàn ló máa bá wí. because láti kékeré wa pápátá la ti mọ̀ pé ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ yìí ó ṣe kókó nígbà tá a wà ṣe mọ̀ pé agricultural science ó fi sínú iṣẹ́ wa ó lè mú lọ́kùnkúndùn. irú àwa tá a tiẹ̀ jẹ́ ọmọ oko báyìí tá a lọ sí àwọn ilé ẹ̀kọ́ ó yẹ kó ti yé yín ẹ má jẹ́ ń dárúkọ wọn sanwó òpolówó tá a lọ sí àwọn ilé ẹ̀kọ́ tó lọ́nà abúlé wa ọ̀nà abúlé ò dáa àmọ́ abúlé wa wà pa tó bá ti di ọjọ́ Wednesday ọjọ́rú iṣẹ́ tá a máa ń ṣe látàárọ̀ tá a fi kú òun skul iṣẹ́ àgbẹ̀ ni mm-hmm. ẹni tí ó gbàgbàdo ó gbàgbàdo ẹni tí ó gbin ẹ̀wà ó gbin ẹ̀wà mm. ẹni tí ó gbin ẹ̀gúsí ó gbin ẹ̀gúsí ẹ̀gẹ́ ah. bẹ́ẹ̀ ni ah, ah. ó ń roko ó sì gbọ́dọ̀ mú ọkọ́ àti àdá lọ́wọ́. tó ò bá mu lọ́wọ́ àrùn ìjà létí. nígbà yẹn gan tó máa máa ṣe admission fún ọmọ ńgbà yẹn ọkọ́ àti àdá ó máa ń wà nùkan tó gbọ́dọ̀ kó wá sí skul tó máa máa kọ́ gba ọmọ wọlé. tí táàmù bá ti bẹ̀rẹ̀ hmm. gbogbo táàmù ó rọ̀kọ́ ọ̀rọ̀ àdá ó sì ra pankẹ́rẹ́. <laughs> báwo máa láì sọ̀rọ̀. Ah, ẹrí kan tí mo sọ báwo àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ nítorí tó yẹ pé gbogbo ẹ̀ wá ṣe bóyá kí n sọ pé ìwé kíkọ ni àmọ́ kò ń ṣe bẹ̀rẹ̀ gan láti ẹ̀fẹ́ lọ léèrè bí ta fẹ́ yà sí ni pé kí ni pàtàkì ọrọ̀ ajé iṣẹ́ àgbẹ̀ nínú ọrọ̀ ajé wa ṣùgbọ́n àwọn kò fẹ́ yànnàná iṣẹ́ àgbẹ̀ gangan nítorí pé ẹlòmíì á sọ pé tó bá sọ pé iṣẹ́ àgbẹ̀ ẹlòmíì á ní pé ẹ ṣèbí kákàn ti roko kákàn ti gbin ẹ̀gẹ́ ká gbin gàrí ká ṣe gbogbo ẹ̀ ká kò ṣòwò nìkan. bẹ́ẹ̀ni ẹ tá bá sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé àgbẹ̀ lọ rinrin ó lọ fà á gan ẹ tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ẹja ọ̀sìn ẹja iṣẹ́ àgbẹ̀ ni tá sọ̀rọ̀ nípa ọ̀sìn ẹlẹ́dẹ̀ iṣẹ́ àgbẹ̀ ni ọ̀sìn adìyẹ iṣẹ́ àwọn aláwọ̀ pé tó bá ti di December oníwáyé máa ń christmas chicken christmas chicken ẹran ẹran náà ó jẹ christmas chicken gan ní ah! ilé ah, ah. ìní jẹ kí ni ó pọ̀ ní oníbíbí oníbíbọ̀ lóríṣiríṣi ẹni àwọn pípa bá sọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn tàbí ọ̀gbìn náà ó tún ní oríṣiríṣi nígbà tó kọ́ wa ó ti ní àwọn crop kan tẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń gbìn ó ti ní àwọn crops kan tẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́ta wọ́n máa ń gbìn ó ní àwọn nǹkan tó pé tán bá gbìn sìn kó tó bẹ̀rẹ̀ sí ní so ó máa tọ́dún márùn-ún ọdún mẹ́fà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi bá a ṣe ní àgbẹ̀ obì láyé ìgbà wọn hmm. la ní àgbẹ̀ kòkó la ní ẹni tó yẹ pé màálù lòun ń sìn hmm. alẹ́ ní sẹ́ pé ẹyẹ bí adìyẹ hmm. ẹtù tí wọ́n pè ní awó tòlótòló làwọn ń sìn tiwọn aláwọ̀ tó jẹ́ pé ọlọ́sìn ẹja ni wọ́n tá a bá ti ń sọ̀rọ̀ nípa fishery àwọn lẹ́ẹ̀bà ń bẹ̀. ìyẹn tẹ̀ wá ó gbajúgbajà ní àkókò kan mm. nígbà bìsìn yìí ó sì gbajúgbajà nígbà wọn dẹ̀ ń lówó gan ń náwó gan lórí ẹ̀tọ́ dẹ̀ ń pa owó gan tó pọ̀ rẹpẹtẹ lórí ọ̀sìn ẹja àbí àwọn kan wà tó yẹ pé wọn ò sin ẹja yẹn ṣùgbọ́n oúnjẹ tí ẹja yẹn ń jẹ làwọn fi ń ṣe iṣẹ́ ṣe mm wọ́n dẹ̀ wọ́n dẹ̀ mẹ́kì owó gan gidi lórí ẹ̀ ẹ má gbàgbé pé orí ètò fàájì lọ́sàn lẹ̀ ṣì wà orí Orísun TV náà dẹ̀ ẹ wá bá mi sọ fún gbogbo àwọn aráàlú pé láyé kọ́ má gbé kúrò ńbẹ̀ o torí tí bá gbé kúrò ńbẹ̀ nǹkan tá à ń sọ kí lè ṣe fẹ́ gbọ́ torí nǹkan tá à ń sọ ìbáyìí náà àwọn kan wà tó yẹ pé mo sọ mo sọ ń sìn pé kò ń ṣe ẹja yẹn gangan ni wọ́n fi ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n nǹkan tí ẹja máa jẹ làwọn fi ṣiṣẹ́ ṣe wọ́n dẹ̀ ń mèkó owó lórí because ẹlòmíì wà ń sìn new year new revolution new year new system mm. new year a máa ní kí làwọn fẹ́ ṣe lọ́dún yìí ẹlòmíì wà owó kan wà lọ́wọ́ ẹ̀ tó ti ẹ̀ mọ̀ nǹkan tó máa ṣe o lè rí nǹkan tó máa ṣe nínú gbogbo ọ̀rọ̀ ta fẹ́ sọ lé á gbé kúrò ńbẹ̀ jẹ́ kó wà ńbẹ̀ kó dúró digbí orí Orísun náà ni. kó dúró síbẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé orúkọ tèmi ò ń yí padà bóyá ẹ̀yin ṣe ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò yìí Fàájì Ọ̀sán náà lè ètò ètò tó yàtọ̀ sí gbogbo ó yẹ kẹ́ ẹ ti mọ̀ èmi wọn sọ pé boyfriend àwọn kan ọ̀rẹ́ àwọn kan ó ti yẹ ṣúgà dàdí àwọn kan zádì àwọn kan àbúrò àwọn kan Adéníyì Olúṣọlá ẹyin jú oló rèrèmí rèmí dòredò ẹyin jú olódùmarè ẹ wá rí ẹ wo àwa tá a wà lórí ètò Adéníyì pẹ̀lú Adéníkẹ́ Adéwà ah, pàdé Adé àwa kọmọlùbọ lórí ètò fàájì ọ̀sán níbi tí a ti ń sọ wípé iṣẹ́ àgbẹ̀ ó ṣe kókó tí a rẹ̀ ti mú àkòrí tó yàtọ̀ wá wípé ipa tí iṣẹ́ àgbẹ̀ ń kó nínú ètò ìṣúná tàbí ètò ọrọ̀ ajé kò ń ṣe Nàìjíríà nìkan ipa tó ń kó tá a rẹ̀ ti bẹ̀rẹ̀ bí iṣẹ́ àgbẹ̀ ṣe ó ṣe wà importanta important ṣe o. important ta ṣé tọ́ba sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀jẹ̀sín ojú wa ṣẹ̀ṣẹ̀ ń ṣí sí padà. padà padà bí a ti a ti ṣí ojú kúrò ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ah. epo rọ̀bì yìí ni epo rọ̀bì ni epo ni gbogbo èèyàn ló fẹ́ jowó epo. gbogbo èèyàn ló fẹ́ ṣiṣẹ́ ní ọkọ̀. adẹ̀ tí wọ́n gbàgbé wípé iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ àbáláyé mhm. ó jẹ́ iṣẹ́ táwọn baba ńlá wa ti ń ṣe láyé ìgbà yẹn mm. gbogbo yẹn kò tí ì sí pé iṣẹ́ báńkì kò tí ì sí iṣẹ́ ẹnjìnírìn mm-hmm. kò tí ì sí pé kinní wọ́n dẹ̀ ń gbé ìgbé ayé ìrọ̀rùn. bẹ́ẹ̀ni wọ́n rán ọmọ lọ ìlú ọba wọ́n rán ọmọ lọ ifáfitì wọ́n rán ọmọ nílé ìwé pẹ̀lú owó ẹ̀ ẹ mọ̀ gbọ́ àwọn ẹbí báyìí o olówó kòkó ni wọ́n mm-hmm. àwọn ẹbí báyìí o olówó obì ni wọ́n mm-hmm. àwọn báyìí o iṣu làwọn ń gbìn tiwọn nímú mm-hmm. tí ègbó nípa obìnrin kan tó yẹ pé ní ọdún tó kọjá wọ́n ní ó mèkì owó tabua nídìí à ń gbin ẹ̀gẹ́. ẹ̀gẹ́ lásán ẹ̀gẹ́ nìyẹn ẹ̀gẹ́ nìkan nìkan ló mú o ṣé àwọn ènìyàn wá wọn kò tí ì yé wọn dáadáa ní pé ẹni tó bá gbàgbé orísun hmm ó máa gbẹ ni. tẹ̀rí ọlọ́run ti fún wa ní ọrọ̀ ajé ohun tá a máa jẹ ní àjẹ ìjẹtán ó ti wà ńbẹ̀ ó ní nǹkan tí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ tó jẹ́ fún wa ní orílẹ̀-èdè wa nìyẹn tẹ́ bá rántí láyé ìgbà yẹn àwọn baba ńlá wa wọ́n níyàwó tó márùn ẹlòmíà ní mẹ́wàá ọmọ wa máa lọ bíi fifty mm. wọ́n dẹ̀ ń bọ́ gbogbo wọn. àìkọ́mọ fọlọ́mọ àìkọ́mọ fọlọ́mọ àìkọ́mọ fọlọ́mọ. <laughs> wọ́n dẹ̀ ń bọ́ gbogbo wọn mm àwa ní ọkọ kan wa ní ìyá alágbájá lolóko eléyìí òun àtàwọn ọmọ ẹ̀ a máa dá oko yẹn òun náà fi máa bọ́ ogbó àwọn ọmọ a ní oko kejì wa ní ìyàwó kejì ìyàwó kẹta ló lélẹ̀ ìyàwó kẹrin ló lélẹ̀ gbogbo ọmọ tí ìyàwó yẹn bá ti bí èrè oko tó bá ti jáde láti inú oko yẹn ni ó máa máa jẹ láyé ìgbà yẹn wọ́n dẹ̀ ń gbégbé ayé ìrọ̀rùn òun ló ṣe máa ń dàbí ẹni pé nígbà tí èèyàn bá ní ìyàwó kan ìyàwó méjì wọn máa sọ pé ẹ ó chìtì mí ni ó lọ fẹ́ ìyàwó kejì àwọn èèyàn sọ fún pé ah, àwọn bàbá wa níyàwó mẹ́wàá ká máa rò pé báwo ló ṣe ṣe tí wọn ọjà sí ń gbà yẹn ọgbọ́n ni ọgbọ́n ni ṣùgbọ́n iṣẹ́ àgbẹ̀ wà ní ara nǹkan tó jẹ́ kó rọrùn torí ó máa wá fa competition nígbà yẹn láti pé ó tèmi ó fẹ̀ ju tiẹ̀ lọ ó tèmi mú nǹkan jáde ti tiẹ̀ lọ á wá fa competition ṣùgbọ́n ní ayé ayé tàwa yìí ń sìn nígbà tó yá because ayé yìí a ti ti ń padà síbẹ̀ ṣùgbọ́n nígbà tó yá nígbà kan a bẹ̀rẹ̀ ẹgbẹ̀ táwọn àwọn ajẹ́lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dé wọ́n á fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ àwọn eh, á fi mírọ̀ lásán ayé mi ah, ah, wọ́n gbá wa wọ́n gbá wa kí ló dé wọ́n á fi mírọ̀ lásán gba odindi ilẹ̀ ilẹ̀ tabua ni o. ṣé mo pé láyé ìgbà yẹn kòkó wà dáadáa kòkó ó lè di tíì tó máa pò mú tó máa mhm. ṣara lóore mhm. àwọn mọ̀ yẹn àwa di pé wọ́n á kó gbogbo kókó wa wọ́n á kó lọ sọ̀hún ṣé kò ṣé kò kó nìkan ṣé ibi tí nǹkan ti ṣe wá tí mo rí pé nǹkan ti ṣe wá púpọ̀ ni hmm. wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé nǹkan ti ẹnu ń jẹ nìkan ni ọ̀rọ̀ àgbẹ̀ àbí ọ̀rọ̀ ọ̀gbìn tó ní ṣe aṣọ tá à ń wọ̀ yìí mhm. òwú ni wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ òde òní wọn ò mọ̀ pé wọ́n ń gbin òwú hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń lò sínú ilé ẹ̀ṣẹ́ ẹ̀fù àwọn igi tá a gbìn ọ̀pọ̀lọpọ̀ abọ́ wa rọ́bà àràjì ni wọ́n ti ń yọ rọ́bà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò sì mọ̀ mm. wípé lára iṣẹ́ àgbẹ̀ àwọn èèyàn kọ̀ rò pé bóyá nǹkan tẹ́nu ń jẹ nìkan mm. ni wọ́n ìṣáná ìtayín ara igi ni ara iṣẹ́ àgbẹ̀ pépà tá a fi ń kọ̀wé mm-hmm. kódà eh, èyí tá a fi ń kọ eh, tágàdá pẹ́ńsù mm. ara iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ti ń yọ gbogbo ẹ̀ ibo la wá fẹ́ já sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wò pé iṣẹ́ àgbẹ̀ kò ń ṣe iṣẹ́ tó ṣe kínní iṣẹ́ kínní kan a máa tú aṣọ lójú eégún ẹ̀ a máa yànnàná ẹ̀ dáadáa a máa fà á kò dẹ̀ ní í já a máa explain yẹn a máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká gbé ara ẹ̀ àbí àwọn. a ti lọ ṣe fàájì díẹ̀. ẹ nà. àtòpadà wa wa padà wa wa sọ̀rọ̀ nípa kí ni àwọn ipa ipa ipa tí iṣẹ́ àgbẹ̀ ní gangan gangan lórí ọ̀rọ̀ ajé bó ṣe máa jẹ́ nìyẹn à ń bọ̀ ajá ajá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀. tó o bá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀. màá kígbe olóko agbọ́ fẹ̀rẹ̀kúfẹ̀. agbọ́ o agbéwáde fẹ̀rẹ̀kúfẹ̀ agbéwàdé àgbà wá níṣu. ẹ̀wọ̀n ìbẹ̀rẹ̀ kọ́lá lọ orin kan ni mo wá kọ lórí ètò lẹ́nu mo kàn ní kí n sáré gbé wa ni òbí tàbá sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ tàbí iṣẹ́ ọ̀gbìn mo rántí àwọn àlọ́ tó lọ pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ ńgbà yẹn bíi ajá ajá ajá ìtàn jàpátì rókò hmm. ọkọ yan níbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni mo tún fi ń kí wa pé ẹ̀lẹ́ ń bẹ̀yẹn bóyá iṣẹ́ ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò fàájì ọ̀sán tèmi fàájì ọ̀sán lè tètè lọ lórí Orísun tẹlifíṣàn pẹ̀lú àwọn tó yàtọ̀ àwọn pírẹsẹ́ńtà tó screen gbangba àwọn pírẹsẹ́ńtà tó dúró re àwọn pírẹsẹ́ńtà tó dùn tó dùn èmi á máa sọ pé boyfriend àwọn kan sugar daddy àwọn kan hobby àwọn kan bọ̀bọ̀ àwọn kan ẹ̀gbọ́n àwọn kan adé ní olùṣọ́lá ẹ̀yìn tó lódùmarè lórí fàájì ọ̀sán ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mi ò dáfò lẹ́nìí mo eh, balance ẹ̀ eh. Eh, adé wá pàdé adé adé wá pàdé ó yẹ kẹ́ ẹ. adéníkẹ́ sí iná ọ̀nà adéníkẹ́ hannah babatunde tí gbogbo èèyàn mọ̀ sí honey fingers ẹ̀ honey fingers gbogbo àgbáyé ẹ̀yà wọn nílẹ̀ ẹ̀ máa sọ fún yín pé ẹ̀yà wọn lóòdù ẹ̀jẹ̀ ń tà nínú. òdo jaja jaja jaja òdo bẹ́ẹ̀ bá lè yin òjaja mọ́ òjaja ni wọ́n mọ̀ èyí ní tèmi èyí ní mọ̀ bọ́ aráàlú àgbẹ̀dẹ ọmọ awúrun tún rọ ó pọ̀ sẹ́ẹ̀. ẹ máa ń gbé pọ́ọ̀sì <laughs> lórí ètò lẹ́yìn mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àpòwò nǹkan láti tọ́ tẹ́tẹ́lẹ̀ màá tún rí wáìnì nítorí fún ẹ̀yin tí ẹ̀yẹ̀ ṣẹ̀dẹ̀ ṣùgbọ́n mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kò ń ṣe fàájì nìkan la máa ṣe a máa ṣe fàájì a máa kẹ́kọ̀ọ́ a máa sọ̀rọ̀ tó mọ́gbọ́n lọ́wọ́ a dẹ̀ máa mọ òye a máa kọ́ òye àwọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́ ẹ̀ máa gbọ́ mo lérò pé ti gbọ́ nǹkan ẹ̀ẹ̀kan àbí méjì mm, <laughs> iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tàbí iṣẹ́ ìgbàanì tó ti wà látayébáyé tó dẹ̀ jẹ́ ọ̀nà tí àwọn bàbá wa ń lò láti fi ṣe ọrọ̀ tàbí ohun ìṣúra láyé ìgbà yẹn àdẹ̀sọ wípé ọ̀pọ̀lọpọ̀ bàbá ló jẹ́ pé láyé ìgbà yẹn wọ́n níyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ náà náà fi ń bọ́ wọn tí ò dẹ̀ síjà ìyàwó kan okùn kan àti pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé tá bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ wọ́n rò pé bóyá iṣẹ́ ẹni tó ń gbin iṣu nìkan àbẹ́ni tó ń gbin àgbàdo àjẹkóyé wọn pé ó jù bẹ́ẹ̀ lọ eléyìí tí ẹ fi sọ̀rọ̀ oko ẹja àbí. ẹja wà ń bẹ mhm. ẹja wà ń bẹ àwọn tó ń gbin timber àwọn tó ń gbin òwú mhm. àwọn tó ń gbogbo nǹkan tó fi ń ṣe aṣọ tó fi ń ṣe pépà. sáà tiẹ̀ sáà tiẹ̀ ṣe ń gbin òwú ní orílẹ̀-èdè wa. Ah, mà ṣì ń gbé òwú ó kàn jẹ́ ń pé gbogbo àwọn àwọn olóyìnbá ní ọ́ní wúlà bàálù. wúlà <laughs> bàálù. búlúbàlà. <laughs> búlúbàlà. ìbàló. tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀kọ́ náà ṣàánú orílẹ̀-èdè wa òun ni ò jẹ́ kí á mọ̀ bóyá àwọn nǹkan kan ṣì wà then misappropriation àwọn ọ̀bọ̀ bá ṣe ń ṣe àbójútó dáadáa bó ṣe yẹ ká ṣe ṣe lẹ́yìn gbogbo ẹ̀ náà ni tó tó jẹ́ iléeṣẹ́ ìjọba ni wọ́n ti ń gbé fún àwọn aládàáni. ohun tó tiẹ̀ dùn mí ni pé ọpọlọ òun ò ní dákọ̀ àgbègbè ah. ní àgbègbè wa tòsí kan bíi ìgbàmọdé bẹ̀ gbogbo igi tí wọ́n gbìn síbẹ̀ àwọn òyìnbó ló rà. bẹ́ẹ̀ ni àwọn òyìnbó ló ń gbin igi wọ́n ń gégi tó bó dẹ̀ ṣe ń ge wọn ò gbé ń bí wọ́n ṣe ń gbé wọ́n ń gbé lọ wọ́n wá lọ wá lọ túnṣe wọ́n tún tà padà fún wa lówó ọ̀wọ́n ọba yìí wá lójú. ilé tí mo lọ ni mo gbọ́ pé wọ́n ní wọ́n máa kàn ra ilẹ̀ tá pọ̀ gan-an ẹ máa rò pé iṣẹ́ oko náà fi ṣe irọ́ ni o góòlù ni wọ́n wá. Ah, góòlù ni wọ́n náà ń wá ṣùgbọ́n àwọn ilẹ̀ yìí ni àwọn iṣẹ́ ilẹ̀ táwọn èèyàn wá fi ń dá oko tó fi ń dá oko tó yẹ pé nígbà tí èrè oko bá dé tán èèyàn gá mọ̀ pé ní odindi ọdún ah, mo rántí bàtà wọn kékeré náà mhm. àwọn náà ní oko tó jẹ́ pé a máa ń ṣe ẹ̀gẹ́. ọ̀tọ̀ lóko etílé. ọ̀tọ̀ lóko etílé ọ̀tọ̀ lóko tó jìnnà ẹ ti gbà á máa ṣe ẹ̀gẹ́ a máa ṣe àgbàdo méjì yẹn a gbọ́dọ̀ ṣe lọ́dún pẹ̀lú iṣu. pẹ̀lú iṣu a máa ń ṣe lọ́dún bọ̀ ó kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta wà. Ah, àwọn olùgbé mi nìkan olúwa o ṣé wọ́n ní gàrí yẹn là máa jẹ tí ọdún kan máa fi jálẹ̀ nígbà táwọn kékeré ẹ̀ àgbàdo yẹn a máa fi ń ṣe ògì òun la máa jẹ throughout ọdún kan ó ní bá ṣe máa ń preserve ẹ bẹ́ẹ̀ ni a máa máa ro fùfú náà bẹ́ẹ̀ ah, ah. a máa ro fùfú ó ní bá ṣe máa ń preserve ṣé wọ́n láwọn iṣu yẹn ó ní ìta máa gbé lọ fún ìyá bàbá àbúrò bàbá gbogbo ẹ̀ tá máa gbé lọ káàkiri because iṣu ẹ̀hẹ́n tá máa fi ṣe lẹ́nubọ̀ nítorí pé iṣu yẹn ò kì í òun lọ ó ní báṣepọ̀ṣe máa ń ta ah, òun onígbà oh, tí òun eh, nǹkan tá a máa sọ lórí ètò lẹ́yìn inú mi dẹ̀ ń dùn pé àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ gan-an. ó nígbà tí iṣu máa ń jáde. bẹ́ẹ̀ ni ó ní. tó bá dẹ̀ ti jáde hmm ó ní bá a ṣe máa stock ẹ̀ tí ó fi gbé wa yípo ọdún ọdún tí mi ò fi jáde àti àgbà gbogbo àwọn nǹkan yẹn náà ló ní bí wọ́n ṣe ń ṣe à ah, ọlọ́run a máa ní ọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí o a ní ọ̀rọ̀ gan. àwọn èèyàn tí ì já sí ni. àwọn èèyàn wọn ti ń padà síbẹ̀ báyìí. wọ́n ti ń padà. torí ìgbà tí mo ní eh, ìjọba ìpínlẹ̀ kan mi ní dárúkọ mm. wọ́n ṣe ètò kan fún àwọn àgbẹ̀ ìgbà tí mo dé ibi ilẹ̀ tí wọ́n ṣe ètò ẹ̀ fún àwọn àgbẹ̀ ẹ̀rọ hmm. ọlọ́run bà mí tí wọ́n ti da ọ̀nà ọlọ́dà sí tó hmm. jẹ́ pé ọkọ̀ wọlé ní orílẹ̀-èdè wa yìí ni o kódà ní south west wa yìí ni o wọ́n kó wọlé tí rọrùn tí rọrùn hmm. tí ò sí ìnira ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ohun tó dùn mí ń bẹ̀ ni wípé àwọn ajẹ́lẹ̀ ló pọ̀ jù nínú àwọn tí wọ́n tètè lórí ọ̀fẹ́ ọ̀hún àwọn ajélẹ̀ àwọn tí wá ṣẹ̀ṣẹ̀ ń lọ́bì wípé àwa la ní kinní yìí àwa la ní kinní yìí lọ́sẹ̀ fi ń gborí wọlé tí wọ́n fi wá ń. Hmm, hmm. gbogbo nǹkan táwọn ajélẹ̀ yìí sì ń ṣeré wọn èkó dúró ń bẹ́ẹ̀ wọn kò lọ ni. àwọn adìyẹ ẹ ẹ mọ wo bí Ọlọ́run ìyá kí ìyá mọ jẹ wá kábíyèsí Ọlọ́run wọn kó àwọn adìyẹ livestock wọn máa kó wọn re òkè òkun wọn á kó kó òkú adìyẹ padà wá fún wa. Ah, ah. àwa là ń jẹ tibítibí lówó ọ̀wọ́n tún. àwa la sì ń là àwa là ń ṣe fúnra wa ẹ ṣé ẹ mọ̀ pé wọ́n ń kó ẹlẹ́dẹ̀ láti orílẹ̀-èdè hmm. lọ sí àwọn orílẹ̀-èdè mi lókì táwọn èèyàn sì mọ̀. wọ́n ṣe é. ẹlẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ń gba láísẹ̀nsì lọ́wọ́ ah, ìjọba. Ah, mélòó mélòó rú ẹ̀ hmm. kí ọlọ́run ṣáṣá ẹ jẹ́ ká padà síbi iṣẹ́ àgbẹ̀ nítorí iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tó dẹ̀ kó ipa ribiribi sábọ́sọ̀ nípa àwọn ipa tí iṣẹ́ àgbẹ̀ ń kó ó pọ̀ gan. ó pọ̀. ó fẹ́ẹ́ pẹ̀lú ọ̀nà sí ìṣúra ọrọ̀ ajé orílẹ̀-èdè àwọn underdeveloped country tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ tó jẹ́ pé kò sí bí wọ́n a ṣe fẹ́ sọ̀rọ̀ nípa wọn tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló jẹ́ pé àwọn ohun tó ń gbìn náà ni wọ́n ń jẹ fúnra wọn mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé a ní oko àrojẹ àti commercial farm tó jẹ́ pé oko títà irú arábìnrin tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ó ó make billions of naira five billion nínú hmm. ẹ̀gẹ́ nìkan ọdún kan péré five billion twenty thousand US dollars hmm. láàrin ọdún kan ó dá mi lójú pé kò ṣe orílẹ̀-èdè wa nìkan ni wọ́n ń ta àwọn ẹ̀gẹ́ yìí sí ó dá mi lójú dáadáa. èmi ti ẹ̀rí machine ńlá kan tó yẹ pé ní òkè òkun ẹ̀gẹ́ náà máa rà láti bí mhm. wọ́n á gbé lọ ó ti ní machine tí wọ́n máa da ìgẹ́ sí tó máa bo ó ti léè e tó máa ṣù á lọ e. síbi tó ti máa lọ á lọ síbi tó ti máa fún omi ẹ̀ á máa sọ di gbẹrẹ fún á lọ síbi tó ti máa yan ní machine tí ó di iléeṣẹ́ ńlá kan ni ó wà lórí Facebook àwọn èèyàn mo ṣọ́ mo mọ̀ pé àwọn èèyàn tó wò wá nílé náà máa rí wọ́n máa sọ di gàrí mhm. àwọn àti wá import ẹ̀ padà ẹ wà rí lórí àwọn yẹn ní supermarket á máa tà lówó iyebíye ṣé rí àwọn underdeveloped country research fi yé wa pé twenty five percent of the GDP of ìlú àwọn àwọn yẹn ni ó jẹ́ láti ara iṣẹ́ àgbẹ̀ ṣé wọ́n láwọn tó ti wá jẹ́ developed country ó kéré tán ẹ̀ rí four percent of GDP ó kéré tán nù ló wá jẹ́ pé tí tí wọ́n bá wá yọ iṣẹ́ àgbẹ̀ pátápátá àbí bí wọ́n yọ à ń kó nǹkan jáde à ń kó nǹkan wọlé tó bá yọ kúrò ẹkọ́nọ́mì wọn máa flop ah. ó máa fọ́. ẹ nù òwe Yorùbá ni ó ní ebi ń pa ni ọlọ́ṣẹ́ ń polówó hmm. báyà bá fọnú a lè fọta ẹ yorùbá sì ní tí ọ̀rọ̀ oúnjẹ bá ti tán nínú ìṣẹ́ ìṣẹ́ ti bùṣe torí kò sẹ́ni tí ò ń jẹun kò sẹ́ni tí ò ń jẹun tábàdẹ̀ wo iṣẹ́ àgbẹ̀ yàtọ̀ sí pé oúnjẹ aṣọ tá à ń wọ̀ yìí náà hmm. ara iṣẹ́ àgbẹ̀ ló ti wá bàtà tá à ń wọ̀ àwọ̀ tí ò bá jáwọ́ yóò jẹ́ rọ́bà hmm. ara gi sì ni wọ́n ti ń dìrá ẹ̀fú rọ́bà wọ́n ń gbẹ rọ́bà náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó máa ń dùn mí wípé orílẹ̀-èdè wa àti àyàn iṣẹ́ àgbẹ̀ lódì ní bí àwọn ọdún kan sẹ́yìn hmm. tó jẹ́ pé epo rọ̀bì nìkan ni a ṣíjú sí ìgbà tí mo dẹ̀ wò ó nínú ohun tí a ní tó jẹ́ natural resources iṣẹ́ àgbẹ̀ náà kó èyí tó pọ̀ nínú àwọn natural resources tá a bá sọ̀rọ̀ nípa epo pupa tí ó gbọ́dọ̀ jẹ́ kankan gbọ̀n nínú ohun tí àwọn orílẹ̀-èdè kan ní áfíríkà tó fi ń ṣọ̀rọ̀ ńsìn torí mo gbọ́ pé ìlú kan níbi ọdún mélòó kan sẹ́yìn nàìjíríà ni wọ́n ti wá gba sample hmm. èso ọ̀pẹ òyìnbó tí wọ́n lọ gbìn tí wọ́n fi ń ṣepo and iṣẹ́ yẹn ni wọ́n ń ṣe nísìnyí òun nìkan ni wọ́n ń gbìn ní gbogbo country wọn ọ̀rọ̀ bíi fifteen years ago lọ̀rọ̀ tí mo sọ yìí àwa ò dẹ̀ mú bíi ọrọ̀ ajé ẹ wọ àkókò tí ń lọ tí ń bá máa fi padà dé a máa yànnà náà ìta bá máa fi dé a máa ṣàlàyé ẹ̀ dáadáa o máa yé yín ẹ ká dí òkè lọ́hùn ẹ̀ ìpolówó làgùn mu wò ká dẹ̀ tún ṣe fàájì rẹ̀rẹ̀fẹ̀ ẹ má gbé kúrò Orísun làgbà. Agbẹ́lọ́ba òun náà la ṣe sọ̀rọ̀ lórí ètò fàájì lọ́sàn-án fàájì tó ní ọgbọ́n nú fàájì tó lóye inú ní orí ibo la ti wá ń ṣe fàájì lọ́sàn lórí Orísun TV bí mo ṣe máa ń sọ pé Orísun TV tí ò lè gbẹ láéláé orísun ẹgbẹ́ ṣe ń lọ ẹgbẹ́ ṣe ń lọ kò ní í gbé màlẹ̀ gbẹ̀yìn ẹ̀. lórí Orísun TV náà láti ṣe fàájì lọ sáájà ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ fún ẹ̀yin tẹ̀ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa a sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ bó ṣe jẹ́ ohun tó ohun tí iṣẹ́ àgbẹ̀ jẹ́ bá ṣe ń ṣe láti gba ìwáṣẹ̀wá síbi àkókò yìí bí àwọn kò ń wá ṣe nǹkan tá à ń jẹ nìkan lọ́rọ̀ iṣẹ́ àgbẹ̀ àwọn nǹkan tá à ń wọ̀ sára ìwé ta fi ń kọ́ ẹ̀kọ́ táwọn ọmọ ń lò gan nílé ìwé iṣẹ́ àgbẹ̀ náà ni pátá táwọn ọ̀sẹ̀sẹ̀ pàápàá àwọn ẹja ń kọ́ oríṣiríṣi nǹkan iṣẹ́ àgbẹ̀ náà ni. àgbọ̀n nǹkan tí mo tún wá fẹ́ fi kún sí ni pé iṣẹ́ mọ̀ ń pé Ọlọ́run ṣe wá dáadáa nílẹ̀ Nàìjíríà torí à ń sọ̀rọ̀ pa pàtàkì iṣẹ́ àgbẹ̀ ti ọrọ̀ ajé Ọlọ́run ti ṣe wá dáadáa ṣé mo pa àwọn um, èso kan wà tó jẹ́ pé ohun ọ̀gbìn kan wà tó jẹ́ ń pé climate weather ni wọ́n bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. àwọn nígbà kan wà tó yẹ pé nígbà òjò ó ní nǹkan tẹ̀lé gbẹ ó ní nǹkan tá a máa gbẹ nígbà ọ̀gbẹlẹ̀ ó ní nǹkan tẹ̀lé gbẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà wà lára nǹkan tí àwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ yìí tí wọ́n ti mọ̀ ó dẹ̀ máa ń target gbogbo ẹ̀ sí ni pé táìmù báyìí la gbọ́dọ̀ ṣe lé ètò káwọn èbó tó dé rárá ni gbogbo àwọn nǹkan wọn ti ní ètò ló ti ní ètò wọ́n ti mọ̀ gbà tí wọ́n gbìn àgbàdo wọ́n ti mọ̀ pé lẹ́yìn oṣù mẹ́ta àgbàdo tá bá gbìn á wọ́n ti mọ̀gbà tí wọ́n gbin ẹ̀gúsí wọ́n ti mọ̀gbà tí wọ́n gbin iṣu pé tí wọ́n bá lọ gbìn nígbà tí èyẹ kan gbìn ilé ó gbẹ ilé ó jóná wọ́n ẹgbọ́n tí wọ́n ní iṣu wọn ti jóná mọ́lẹ̀. bẹ́ẹ̀ni ó ti jóná mọ́lẹ̀ bẹ́ẹ̀ni. ó ní ìfàjẹ́ sọ́nà lára adéníyàn olúṣọlá ẹ̀yinjú olódùmarè rẹmi rẹmi dòredo lóní kẹ má gbé kúrò orísun àgbà orísun lọ̀gá kọ́n ni wá láàrin òkúta iyọ̀ ni wá báyìí láàrin erùpẹ̀ níbi tá ti jọ ń fi ọ̀rọ̀ bomi ọgbọ́n mu fúnra wa tá ti sọ̀rọ̀ nípa ipa iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ nínú ọrọ̀ ajé ẹ kò ń ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ní àgbáyé a dẹ̀ ti sọ̀rọ̀ lóríṣiríṣi mo ti ẹ̀ ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè kan lẹ́ẹ̀kan mm. ẹ Malaysia ẹ tí mo bá gbà dáadáa ẹ ó jẹ́ ìlú tí ẹ pé níbi ọdún mélòó kan sẹ́yìn nàìjíríà wà yìí ni wọ́n ti wá gba èso ẹ kíní tí wọ́n mú lọ sí èso ọ̀pẹ ìbò tí wọ́n mú lọ tí wọ́n lọ gbìn àwọn ni wọ́n jẹ́ highest palm oil producing country nísìn ah. tó jẹ́ pé iṣẹ́ kan ṣoṣo tí wọ́n yàn ní ààyò òun dẹ ní ọrọ̀ ajé ìlú wọn fi ń gbòòrò báyìí. làwọn fi ń gbé ọrọ̀ ajé ìlú tiwọn lárugẹ. ṣùgbọ́n ó dùn mí ìgbà tí mo wò ó orílẹ̀-èdè nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí ọlọ́run bùkún ní ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àfiyèsí inú mi dẹ̀ dùn wípé a ti ń padà síbi tá a ti wá àti wá lọ́wọ́ ọlọ́run sí pé wọ́n ti ń fi yé sí àwọn ìjọba agbọ́n ti wọ́n ń gbé nǹkan lẹ̀ ṣé mo pé ah. nígbà yé ìgbà yẹn wọ́n máa lo ọkọ́ wa lo àdá ṣùgbọ́n sì wọ́n ti ń lo tractor wọ́n ti ń lo àwọn machine ńláńlá ńlá tó máa wọnú oko ẹ̀kan báyìí clear ó máa clear gbogbo igbó yẹn ni gbogbo àwọn àwọn nǹkan ọ̀gbìn àwọn machine kan wà ń sọ pé ó máa wú ilẹ̀ àgbìn àgbìn abo nígbà tí yẹn bá ti wá fẹ́ harvest yẹ àwọn machine kan tó wà tó tún harvest ah, nísìnyí ẹ̀wọ́n tó wá fẹ́ lọ sínú iṣẹ́ àgbẹ̀ jẹ́ ń gbẹ̀ nímọ̀ràn nínú ọdún ọdún tuntun new new owó ló gbọ́dọ̀ jáde new oil sí new money new gold iṣẹ́ àgbẹ̀ mi yẹlẹ tó bá ti fẹ́ ṣe ìwọ ṣáà wá ilẹ̀ kan tó dáa ṣùgbọ́n o béèrè o béèrè o gbàdúrà sí i bẹ̀rẹ̀ ń béèrè lọ́wọ́ àwọn tó ti ṣe tẹ́lẹ̀ pé báwọn náà ṣe ń hmm. ṣe ilẹ̀ wo ló lọ́ọ̀rá fún i because àwọn ìlú kan wà tó jẹ́ pé ó ní nǹkan tó lè gbìn síbẹ̀ tó dẹ̀ máa jáde dáadáa má wàá lọ ìlú tó yẹ pé bóyá kòkó ló ń gbẹ ló ń wù dáadáa ń bẹ má wàá lọ ju ebì sílẹ̀ àbí ṣu kò ní kò ní ṣe òun ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wádìí ní ìta àwọn olóyìnbó ń pè ní feasibility study wàá ṣe yẹn tó bá ti tẹ̀ ṣùgbọ́n mo lè fi dẹ́ lójú pé iṣẹ́ àgbẹ̀ lè mú owó wá bẹ́ẹ̀ni. nígbà tó bá ti ṣe yẹn tó ti ṣe gbogbo tó yẹ kó ṣe àwa kó wẹ̀lẹ̀ lórí wà á ti wá jẹ́ kó ní gbogbo jẹ́ fi àwọn modern things sí modern things inú ẹ̀ má lù má ṣe ọjọ́ ṣe iṣẹ́ láyé ìgbà yẹn pé kó lọ iṣẹ́ ah, àgbẹ̀ tẹ̀ ah, ó ti lọ fàànà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé gbogbo dúkìá tó nílé nìí lára iṣẹ́ àgbẹ̀ náà ló ti ní. ẹ jọ̀ọ́ mo dẹ̀ fẹ́ kí àwa mọ̀jẹ̀sìn àwa ọ̀dọ́ tá a bá ń gbọ́ bóyá òun ṣiṣẹ́ ìjọba àbí bóyá òun ṣiṣẹ́ àdáni níbì kan ẹ jọ ohun téèyàn lè padà sí nígbà téèyàn bá fẹ̀yìntì mm. iṣẹ́ àgbẹ̀jẹ́ kan a lè bẹ̀rẹ̀ ńsìn ó dẹ̀ ti láwọn kan tó yẹ pé wọ́n ti ń ran àwọn èèyàn lọ́wọ́ wàá fi owó ẹ̀ invest sínú iṣẹ́ àgbẹ̀ ò nílò àti loko ò nílò àti lóko àwọn náà máa ṣe lọ àwọn náà máa ṣiṣẹ́ interest lọ máa gbà owó rẹ̀ ọmọ ṣiṣẹ́ lọ fún wọn ọmọ iṣẹ́ àgbẹ̀jẹ́ iṣẹ́ tẹ́ pé a lè kó owó lé tí a lè lè fi ọkàn balẹ̀ sọ pé ní òpin ọdún màá rí iye báyìí àmọ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀yẹ́ ká ṣe feasibility studies káàwé díẹ̀ dáadáa yóò bọ́ bọ̀ wọ́n ní kó ń pọ̀ kó dùn kí wọ́n lọ bí oge tá a bá ṣagi lọ́gbẹ́ ó yẹ kó ṣoje ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tẹlifíṣàn ọ̀gá la jẹ́ Orísun làgbà Orísun lọ̀gá àwa náà lọ̀gá fàájì ọ̀sán lè tò tẹ́ ń wò lọ́wọ́ àwa ti fẹ́ máa lọ náà nìyẹn àmọ́ tó lọ ẹ má gbàgbé láti fọ́lọ̀ wa lórí all social media platforms at Orisun TV lórí ojú àtìwé Facebook ni mò ń sọ at Orisun TV lórí Instagram at Orisun TV lórí ẹyẹ ìyá mi tó gbé patí òlé èfò Twitter ní jẹ́bá o at Orisun TV kẹ́ ẹ wá subscribe sí channel yẹn ọ̀fẹ́ ni lórí YouTube at Orisun TV tó bá dẹ̀ jẹ́ pé mi ọmọ yín ọ̀rẹ́ yín náà lè fẹ́ bá sọ̀rọ̀ lórí Facebook Prince Mọ́rọ́láwọn Adéníyì Olúṣọlá lórí Instagram at official ẹ̀yinjú olódùmarè ẹ má gbàgbé pé ìpolówó ni àgúnmu òwò ẹ gbé ìpolówó wá ká polówó ọjà yín kó tà wàràwàrà ọ̀gá la jẹ́ nínú ká ṣe ìpolówó bóyá ìyẹn àgbẹ̀ àbẹ́yìn rẹ̀ sọ pé ṣe ìṣúná kówó wá ká bá wọn fi ṣoko àgbẹ̀ ẹ máa bọ̀ lórí Orísun kágbéra wa sáfẹ́fẹ́ kaba yín ta ohun tẹ̀ ń tà kó lè dowó kó lè pọ̀. bẹ́ẹ̀ni polówó ọjà làgùn mu òwò ṣẹ́rí ọjà tí bá tiẹ̀ fi ẹnu mi yìí sí ní ẹnu mi yìí ọjà tí n bá fi sí wàràwàrà ló máa tàwọn òbí da ẹ wo èmi ní ti yín adénìkẹ́ anna babatunde tí gbogbo yín pátápátá fẹ́ràn láti máa pè ní honey fingers ẹ kò yé yín ṣé wọ́n fẹ́ tẹ̀lé mi ẹ lórí instagram at honey fingers ni lórí tiktok at honey fingers ni tó bá jẹ́ facebook oníkẹ́ adex anna babatunde lè máa tẹ̀lé mi ẹ dẹ̀ má gbàgbé o gbogbo social media tí wọ́n ṣe sọ lẹ́ǹkan yẹn àti orísun tv ni orísun orísun kó máa jà kó máa jà orísun kó máa padà ó dáa náà ó wá dàbẹ̀ ní pé ká má ti lọ ni ṣùgbọ́n a gbọ́dọ̀ lọ náà ni ṣùgbọ́n lọ́jọ́ ní ọjọ́ ìgbà tá a ti máa padà wá pẹ̀lú ètò tó tún gbámúṣé ọ̀rọ̀ míì ẹ̀ pàtàkì ọ̀rọ̀ míì tá a tún máa mú wá fún yín ah kó tó dìgbà yẹn kọ. dàbí ká má ti lọ àmì lọ kẹrìndà ó dàbọ̀ ó dàbọ̀ ó dọjọ́ mi ọjọ́ rẹ o.